Ojo dakuro, padà wá lọ́jọ́ mìíràn ọmọ kékeré fẹ́ ṣeré Ojo dakuro, padà wá lọ́jọ́ mìíràn ọmọ kékeré fẹ́ ṣeré.